أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفي ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé anabi àwọn sọ̀hábà ati gbogbo wa náà ta à ta gbìyànjú lana à ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ gbéǹde alkiyama abẹ ọlọ́run ọba àlekè ọlá rọ̀mọ́dọ́ náà kó gbà níjọsìn lọ́wọ́ wa kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú tí yóò yọ́nú sí ṣáájú rọ̀mọ́dọ́n nínú rọ̀mọ́dọ́n lẹ́yìn ìgbà tí rọ̀mọ́dọ́n bá lọ tán kó sì jẹ́ ká jẹ́ kan náà àwọn tí yóò wà àlìjánnà firdaus ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni fíkìú ramadan part three fíkìú ramadan part three understanding ramadan bó o la ṣe fẹ́ gbàgbọ́ yé ààwẹ̀ ramadan àtàwọn tó rọ̀ mọ́ òun náà là ń ṣàlàyé lọ apá kẹta rẹ̀ ibi tá a dé náà ni alistiidad li iqbali shahari ramadan àwọn nǹkan wo ló yẹ ká fi múra álẹ̀ de ààwẹ̀ Ramadan àti ń bá a lọ àti kan tó lé ní bíi mẹ́wàá àwọn àáfàá wa tó ń tẹ̀ síwájú tóra tó fẹ́ bọ́ sí agbọ́nrin mi lẹ́písọ tírì yìí yóò jẹ́ ká gbìyànjú àti sáré rọ́ọ̀ṣì ìwọ̀nba tó kù nínú tàǹbà bọ̀ a ti dúró níbi tó ní í ṣe pẹ̀lú àlùfáàsù tibí mímọ́ gbìyànjú àti yẹ ara wò nílànà ètò ìlera ìyẹn tó pè ní medical check-up láti bá a lè rí wípé àlàáfíà tó péye ní bẹ fún wa ibe láti rọ àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ onímọ̀ ṣègùn gege bí àwa tá a jẹ́ ọmọ kéwú àtàwọn àáfàá wa náà táwa náà máa ń gbìyànjú ìwọ̀nba ń tọ́lọ̀ fi mọ̀ wá nínú mọ̀ tá a máa ń na àánà ìmọ̀ wa táwa náà lọ fowó kọ́ àánà àsìkò wa so àsìkò àwa náà ìmọ̀ iná àsìtún náà tọ́jẹ́ náà ti ń rówó tá a ó túmọ̀ sí pé à ń rí oúnjẹ jẹ ń bẹ̀ a tún ṣe sọ́dákọ̀ náà ń bẹ̀ tá a tún gbà láadá lórí ẹ̀ so irú ẹ̀ náà la ṣe ń rẹ̀ yín ọmọ ìyá wa tẹ́yìn náà jó ní má ṣègùn ẹ̀ ń rí jẹ̀mọ́ àlàlí jẹ́ ń bẹ̀ ọlọ́run níjẹ́ ó bàjẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí táwẹ̀ bá ń bọ̀ ẹ̀yin náà lè pera yín jọ méjì mẹ́ta mẹ́rin tẹ́yìn náà ó ṣe bíi annual medical check-up tó bá fi yẹ káwọn èèyàn ó fi bíi two five five thousand ṣe ẹ lè ní wá one thousand ní ká máa mú wá àwọn tó yẹ kẹ́ ẹ yẹ̀wò fún wọn lẹ́gbẹ̀rún márùn ẹ ti wo bó lẹ́sẹ̀ fẹ́ subsidize ẹ̀ tẹ́yìn náà fi ìmọ̀ yín àtàsìkò yín rọ́pò rẹ̀ tó fi jẹ́ pé àwọn mùsùlùmí náà máa bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lẹ́ tó lálàáfíà láàrin yíyẹ àlàáfíà àwòkáwẹ̀ tó dé àárọ̀ àwa tá a bá jẹ́ ẹni tọ́lọ̀ ń bẹ́gi ọ̀la fún táwa náà lówó lọ àbí àwọn Islamic organizations àbáwọn Islamic foundations àbí àwọn mọ́sálásí káàkiri mọ́sálásí kan náà lè ṣètò kọ́ wá dókítọ̀ méjì mẹ́ta pé àwọn jẹ̀mọ́ wa mọ́sálásí wa o ẹ bá ní yẹ̀ wọ́n wò ẹ bá ní yẹ̀ ìtọ̀ wọn wò ẹ yẹ̀ ṣúgà lẹ́fù wọn wò ẹ bá ní yẹ̀ ojú wọn wò àtàwọn nǹkan míì táwọn dókítà sọ pé ó yẹ ilé ìná wò tá a fi mọ̀ pé wọ́n lè gba ààwẹ̀ so èlò lẹ́wàá gbàfẹ́ ní kọ̀ọ̀kan iye báyìí lágbà o two two thousand lágbà lọ́wọ́ yín èèyàn fifty ó yẹ gbà hundred thousand rèé ẹ bá ní yẹ̀ jẹ̀mọ́ wò tá a fi dé mọ́sálásí mi pé owó tó wà ní báńkì nine hundred and twenty-four thousand seven fifty ẹ mọ́ hundred thousand bẹ́ẹ̀ kán fi ṣe ìyẹ̀wò tó lálàáfíà fáwọn jàmáà mọ́sálásí ọlọ́run ọgbà ní ẹ̀sìn àwa tá a jọ lówó náà a lè sponsor ẹ̀ tó tó èmi sponsor mùsùlùmí hundred kán bá ní iye àlàáfíà wọn wò ẹ̀yin náà ò ní ládàá tẹ́ pín lọ́dọ̀ ọlọ́run kódà tán bá tún fi àlàáfíà gbáwẹ̀ bóyá wọ́n tún ní kán ra oògùn kan ní ẹ tún sanwó oògùn yẹn nínú táwọn náà bá ṣe nù ìjọsìn tán fi àlàáfíà ara ṣe ọlọ́run mọ bí ó ṣe pín ẹ̀yin náà lẹ́san tí ò ní dín ẹ̀san tí wọ́n kù ẹ̀yin arúsẹ̀ ọlọ́run àwọn àáfàá lára ń tá fi máa ń múra lẹ̀ de ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà òun náà ni kọjá sí pé àwọn irinṣẹ́ tí máa ń jẹ́ kí ìjọsìn ọ̀rọ̀rùn ká ti rí pò ti wà nílẹ̀ káàwẹ̀ ò tó dé àwọn irinṣẹ́ tí máa ń jẹ́ kí ìjọsìn ọ̀rọ̀rùn yálà fún individual wa nínú fámìlì wa ni o. No àbí fún ẹnìkọ̀ọ̀kan lóhun nìkan pásánálì tiẹ̀ àbí fún àwùjọ wa láwọn mọ́sálásí wa àbáwọn àdúgbò wa bíi kí làwọn ń ta àgbàlérò àwọn àfáà ní kalimasahif bíi copies of Quran bí a ṣe máa ń rí àwọn olówó àwọn ìjọba àtàwọn èèyàn míì tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run lágbàáyé tí wọ́n máa kúra ní àìmọye nírú àsìkò yìí so ẹlòmíì tó jẹ́ kó fẹ́ tìlàwà kòròwó ra Quran àbọ̀mọ́ ilé kí oyin ọ̀ẹ́sẹ̀ parí Quran Quran tó fi kọ́ tìláwà ó ti já kò sí ní tó burú individual náà lè lọ ra kùránì fún rẹ̀ láì dúró de ẹnìkan kọ́ ẹsẹ̀ máa kùránì fún ọ kọ́ ẹsẹ̀ máa distribute ẹ̀ free of charge ìwọ náà lè ra kùránì ron two five ron one five ron one thousand kódà àwọn ètò tó ń jẹ́ pé mojaza irú kan ti ń bẹ tèmi náà ń bì so tọ́jẹ́ pé wọ́n ti pín ìmí oní jísù mẹ́ta mẹ́ta yóò jẹ mẹ́wàá ìmí oní jísù márùn márùn yóò jẹ mẹ́fà ìmí oní jísù mẹ́fà mẹ́fà yóò jẹ márùn ìmí oní jísù kọ̀ọ̀kan yóò jẹ táàtì gbogbo irú àwọn kùránì tá a fi máa tìlàwá yìí ẹni tí ó bá ní kùránì kò tún lọ ra abẹ́ tó jẹ́ pé ètò ní kò tún clear dáadáa bó ti ń já kọ́ lọ ra tuntun kò ṣe nǹkan kan ẹni tí ò ní ẹni tí ó fi máa ṣe náà fílà náà lé rẹ̀ mọ́sálásí ní ti máa ń kírun ṣùgbọ́n wọn náà máa jí lóru náà àwẹ̀ tí ọ̀sáwẹ̀ náà ò ń jí ṣùgbọ́n bọ́yá ni ó ń tọ̀ ní lò àbí ẹni kan tí ọ̀dà tó ìwọ náà lọ ra ẹni gidi àbí prayer mat gidi arapa àmúra alẹ́ di Ramadan ni Nàìjíríà láti ń sọ̀rọ̀ Yorùbá là ń sọ yìí nílẹ̀ Yorùbá wa iná tiwa ọ̀dà ní Nàìjíríà kódà àwọn àdúgbò kan ń bẹ bí irú àdúgbò tèmi ti ń sọ̀rọ̀ ládùúgbò tiwa alemani náà lódìdí ijọ́ mẹ́ta léra wọn tí náà ò ní ṣẹ́jú báyìí débi páàtì ẹ̀ nínú wákàtí kan so even àdúgbò tiyín tí wọn náà tún rò pé náà da wọn lè múná lọ lóru ń jọ mi kò dàbí àwọn ìlú kan tó jẹ́ pé náà tiwọn ìṣẹ́jú débi pé yóò lọ so àwa tá a nídìí kára jẹnẹrétọ̀ ẹ̀ra jẹnẹrétọ̀ tẹ́ mọ̀ tán lóru ẹ̀yin tẹ́ni jẹnẹrétọ̀ ẹ nípinnu ẹ̀mí pé ọlọ́run bóyin láṣìírí ẹ máa ra pẹtrol sí ẹ máa tàn lóru ẹ̀yin ò ráyè ṣe náà fìlà àwọn ìyàwó yín náà ráyè ṣe náà fílà wọn ò fi iná ìmọ́lẹ̀ wọn ò fi dáná sàárì àwẹ̀ ẹ̀gbọ́n ó dùn fún yín kò ní ti ń ṣe náà fílà lọ lẹ́ẹ̀tì máa sùn tí náà bá tún wà a máa jẹ́ kíjọsìn kó rọrùn láwọn mọ́sálásí àdúgbò wa tí ò sí jẹnẹrétọ̀ ń bẹ̀ ẹ̀yin tọ́lọ́ ń bá bẹ́ẹ̀gì ọ̀là fún ẹ̀ra jẹnẹrétọ̀ èèyàn kan olera jẹnẹrétọ̀ mẹ́wàá owó mọ́sálásí mẹ́wàá tí wọn ò ní jẹnẹrétọ̀ ìlú tiwa bó ṣe gbanú ẹ̀rà fún wọn èèyàn kan ọlágbára méjì ìwọ náà ṣe bẹ́ẹ̀ ẹ̀yin mẹ́ta márùn lẹ́tì ẹ̀ lágbára kẹ́ ẹ dáwó jọ kẹrẹ yọkan fún masalasi tẹ́ ẹ ti ń kírun ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ẹ máa rí ìtàn yóò jẹ́ kí ìjọsìn ọ̀rọ̀ tẹ́ bá kí tààrọ̀ wí ìtàn ẹ ráyè jókòó ní mọ́sálásí ẹ sì fáànù orí ẹ ti là wà gbogbo àwọn irinṣẹ́ tá a máa lò sólà náà wà ń bẹ̀ ìwọ tó bá yẹ pé tó ìjọ mi ẹ lè mọ́ rí pẹtrol rà sólà tó lálàáfíà gidi ẹ ti ṣe sínú ilé yín ẹ tan sólà lóru ẹ rí mọ́lẹ̀ tẹ́ fi máa ṣe ìbáàdà ìwọ tó jẹ́ pé tó ọ̀ láwọn aṣọ tó ṣe é kírun dáadáa ni ó tọ́ra kéètò ti nílé àwọn tí ó jẹ́ kí tọlọ́run kó rọ̀ wá lọ́rùn tá a fi rí jọ̀sìn ṣe nú àwẹ̀ ká jẹ́ káwọn rin iṣẹ́ yẹn kó ti wà ńlẹ̀ ara àwọn nǹkan tí yóò jẹ́ kí ó ṣòpá ń pípíà à ń gbáradì fún Ramadan òun nìyẹn àáfàá ní àwọn mọ́sálásí wa tanziful masajid ká tún àwọn mọ́sálásí wa ṣe kọ́ mọ́ dáadáa tó rá gbàlejò téèyàn bá sì fẹ́ gbàlejò ẹ̀ ń bá jẹ́ host òun ni ó ṣètò lẹ̀ fáwọn àlejò rẹ̀ tó fẹ́ gbà àwa mùsùlùmí tá a ti ń kírun déédéé tẹ́lẹ̀ tọ́lọ́run ti ní kírun ọmọ wa la padà sí ibú ọlọ́run níjọ́ tọ́sẹ̀mí àtìyìn àwa la fẹ́ gbàlejò àwọn ọmọ ìyá wa tí wọ́n è kírun déédéé kírun wọn máa ń ségesège wọn ó ti wá de àwẹ̀ wọn máa wá kírun mọ́sálásí ọmọ kan ara ń wá ní ká jẹ́ kí wa ṣe èyí tó bá nídìí rírẹ́ ẹ̀jẹ̀ arẹ èyí tó nídìí kíkùn ẹ̀jẹ̀ akùn èyí tó nídìí káfa omi sí ẹ̀jẹ̀ afa omi sí èyí tó nídìí kànga kásètò kànga abẹ gbogbo orú àwọn iṣẹ́ dáadáa báyìí yóò fi hàn pé àmúra alẹ̀ de oṣù Ramadan ara ń tà gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú nínú àwọn àlàyé eléyìí tí àwọn àfáà wa tí wọ́n ti ṣe fún wa òun ni. arapa àmúra alẹ̀ de àwẹ̀ Ramadan àwọn àdúrà tá a máa ṣe nígbà tá a bá fẹ́ ṣe tọrọ àwọn àáfàá níwọ̀ tó ọ̀bà tí ì mọ̀ àbó ti gbàgbé rẹ̀ mùsùlùmí tó bá tó máa ń gbàwé ọ̀ràn yẹn tó tó máa ń gbà àwọn monday thursday thirteen fourteen fifteen àwẹ̀ shaban àwẹ̀ situ shawal àwẹ̀ àràfà àwẹ̀ asua tasua àtàwọn àwẹ̀ míì tó súnmọ́ ni pé kò ní gbàgbé ètò a káàtì a rí ìwọ náà fẹ́ ha ara ń tá a fi máa ramadan irú àwọn àwẹ̀ àdúrà tá a máa ń wí yẹn zahaba zomaru wàbítà látìlẹ̀ òrókọ̀ wàsábàtà àjèrò insha allahu zahaba zomaru wàbítà látìlẹ̀ ọkọ wàsábàtà àjèrò insha allahu irú àwọn àdúrà bá ń kálọ̀ àsórí ọ̀nbẹ́nu islam muslim ìwé citadel ọ̀nbẹ́nu aladkaru nawawiya àti imam nawawi. ó sì ń bẹnu àwọn oríṣiríṣi àwọn tíra hadith àbáwọn tíra tó fi sọ̀rọ̀ àwẹ̀ arapa múra alẹ́ẹ̀dì rọmọdán ni pé irú ẹni tí ọba tí àdúrà ń sórí kọ́ wa sórí kódà àwọn àdúrà kùnúùtù ẹni tí ọba tí ìyá sórí pàápàá torí pé wọ́n lọ́ọ́ lọ́dún yìí ọdún tọ́lọ ìwọ náà tí àkúrà ó ti wá ha tán ti á ní ka lọ alásìkò yìí arapa rọmọdán òun ni àáfàá lára pàmúra lẹ́ẹ̀dẹ̀ rọ̀mọ̀dọ́nà òun ni ká jẹ́ kí nǹkan rọrùn fáwọn ọmọ ìyá wa nínú ìlú a ti sọ̀rọ̀ báwọn sálàf bí wọ́n ṣe máa ń san gbèsè ṣùgbọ́n ara ń tọ́kàn wá ń bi eléyìí ni pé àwọn nǹkan táwọn mùsùlùmí máa ń lò fún ààwẹ̀ nínú ààwẹ̀ ẹ má àgbowó lé lórí ẹ̀yin èèyàn wa ní nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá tiwa yìí eh, ẹ mà nídìí kẹ́ ẹ ọlọ́run tó bá ti ku ọ̀sẹ̀ kan àbíjọ́ mélòó táwẹ̀ ọ bẹ̀rẹ̀ ní n tí máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún àfẹn tí ọba já sí pé nù ìlú ìkọ́nà bí sí àbí ògbé nù ìlú yìí ọkẹ̀ máa ń wá nù ìlú yìí wá gbààwẹ̀ ni àwa tá à ń gbé nù ìlú yìí àmọ́ n tó ń ṣẹlẹ̀ inflation of prices of commodities in the market ẹ wà á rí àwọn èèyàn ó ṣe kíni o wọn ó ti fi kún iye samanul asahar àwọn nǹkan tá a máa ń rà náà lù wọ́n wàá fi kún owó rẹ̀ owó rẹ̀ ó wàá ga petrol ó ga kerosene ọ̀gá gáàsì ọ̀gá ìrẹsì wọn inflate price ẹ̀ ẹ̀wà yóò wọ́n miliki mílíìkì bọ́ǹfìtà yóò wọ́n sí ẹ̀ ṣe bẹ̀rù ọlọ́run ìtẹ̀ ń ta mẹ́wàá tẹ́lẹ̀ ẹ̀ máa ta twenty ìtẹ̀ ń ta twenty tẹ́lẹ̀ ẹ̀ máa ta forty tàbí kẹ́ ẹ máa ta eighty tàbí kẹ́ ẹ máa ta hundred fámìlì mélòó ni máa dáná oúnjẹ láàárọ̀ lọ́sàn-án nínú rọ̀mọ́ nígbà tí ò sáàwẹ̀ ṣùgbọ́n nígbà táwẹ̀ ti dé báyìí kálukú wà compelled láti dáná sáàrí tí wọ́n ó fi jẹun kálukọ́ wà first láti dáná ìfọ́rù gbogbo àwọn tó yẹ kí wọ́n lọ máa ra àkà jẹ tẹ́lẹ̀ tí wọ́n máa dá kà jẹ àwọn náà máa dáná kẹrosíìnì ọ̀tà sí epo pupa ọ̀tà òróró ọ̀tà ata ọ̀tà iyọ̀ ọ̀tà magi ọ̀tà kí ló wá fa kẹ́ ẹ máa fowó lé nǹkan jàmọ́ ẹ̀ já bẹ̀rù ọlọ́run ìyàtọ̀ ń bẹ láàrin pa àti pé ń tá fowó ṣe ó ṣe é mú yan gan ẹ̀ já bẹ̀rù ọlọ́run o arapáwa mùsùlùmí múra alẹ̀ ni pé ká mọ̀ fara ni àwọn ọmọ ìyá wa níbi àwọn nǹkan tí à ń tà nínú ìlú eléyìí a gbọ́dọ̀ mọ sọ fúnra wa ní gbogbo ìgbà àáfàá lára tó tún kàn wá pà ń múra alẹ̀ òun náà ni ká nípinnu ẹ̀mí alazmul kawish alakẹsẹrọtul ibadat alimutanawia a ti nípinnu ẹ̀mí pé aláwàṣẹ a á ṣètò ọlọ́run tí ó pọ̀ nínú rọ̀mọ̀dọ́nà á kírun tí ó pọ̀ á ṣe náfìlà tí ó pọ̀ á ṣe sọ́dákọ̀ tí ó pọ̀ àkàrù wa a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àáfàá ní gbogbo orú nǹkan báyìí yóò túmọ̀ sí pé lódodo àmúralẹ̀ de rọ̀mọ̀dọ́nà ara rẹ̀ náà tó ní sàlámọ́tò sọ̀dẹ̀ àáfàá ní ká jẹ́ kí ẹ̀mí wa ọ̀la sáwọn mùsùlùmí àti sọ̀ńtọ́jọ́ mọ́ pé tọ́wádìí ní sùsàbán wọn à ní forí jìn àwọn ẹlẹ́bọ àtàwọn tí wọ́n ń bára wọn yòdì àáfàá wọ́n tún lo àdíìsì míì níbí nípa sàlámọ́tò sọ̀dẹ̀ àsárápá múra lẹ̀ di rọ̀mọ̀dọ́ náà jẹ́kẹ̀mí rẹ̀ ó mọ́ sáwọn ọmọ ìyá rẹ̀ jẹ́kẹ̀mí rẹ̀ ó fúyẹ́ mọ́ ní kéèta lẹ́mìí sáwọn èèyàn mọ́ nìyẹn kìnnì lẹ́mìí sí wọn. wọ́n ní kórìíra sí wọn má jowú wọn lọ́nà tí ò tọ́ ẹ gbọ́ gbọ́n tó wà nínú hadithi ni eléyìí tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n lànàbí n ṣàlàyé ni fún àwọn sọ̀háábà pé ẹ wá mọ̀ tí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn kan àwọn ará àwọn tí yóò wọ àlìjánná náà ara àwọn èèyàn tó lóore jù wọ́n bí ànábì ni ayù náà sí àfùdọ́lù èèyàn wo la lè sọ pé ńlọ dáa jù tó lóore jù wájú ọlọ́run ànábì sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ní kúlù mahmumil qalb sọ̀dúkùl lisan fẹ́ẹ̀ mọ ẹni tí ó lóore lọ́dọ̀ ọlọ́run ni òun ní gbogbo mùsùlùmí tẹ̀mí ẹ̀ bá ti máa ń mọ́ tẹ̀mí rẹ̀ máa ń dáa sáwọn èèyàn tẹ̀mí rẹ̀ máa ń fúyẹ́ sáwọn èèyàn tí è ní nǹkan bú lẹ́mìí sáwọn èèyàn sọdúkù lisan òdodo ní tó máa sọ kìí ṣe òpùrọ̀ ẹni tí máa parọ́ ṣùgbọ́n àwọn sàbí ọ̀mọ̀túnmọ̀ mahmumu lọ́kọ́lìbì yẹn wọ́n wá ń bi ànábì sallallahu alaihi wasallam pé sọdúkù lisan nàárífùhù irú ànábì àti ẹ̀mọ́ ẹni tí máa sòdodo ẹni táhàn rèé parọ́ tí ó bá òdodo ni ṣùgbọ́n ó fámà mahmumu lọ́kọ́lìbì eléwo wá ní mahmumul qalbi anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní wà tẹ̀kíyù naqish ó lẹ́ni tó bẹ̀rù ọlọ́run ẹni mímọ́ nù láà isma fi ì ìmọ̀ sáfẹ́sẹ̀ kìí ṣe lọ́hùn wàlà àbàgì kìí ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀ kan wàlà àgìlù wàlà kìí níyìn kìnì sí ìyàn kìí ṣe kìí ta èèyàn kìí ṣe kórìíra èèyàn ìmáàmù wa ibnu maja ni wọ́n gba hadithi yìí wá tí àáfàá wa sheikh alalbani wọ́n sì ní hadithi tó lálàáfíà òun ni hadithi torí náà mò ń rọra mi àtẹ̀yìn ọmọ ìyá mi ọlọ́njẹ́ àsoríire o ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ kẹ́mi wa kọ́ mọ́ sí àwọn èèyàn ká mọ̀ ní nǹkan lẹ́mìí sáwọn èèyàn ká lè bá àjẹ́ tí ó jẹ́ kan nú àwọn èèyàn tó jẹ́ afdolu nas èèyàn tó dáa jù níwájú ọlọ́run ọba àlekè ọlá àáfàá ní ká tún lọ gbọ́ yé o ìwọ tó ọjọ́ mọ̀ ya wa nínú tí yóò yí ọ ni wípé láti sìn lọ lọ tírèèni ara rẹ awid nafsaka minal an almokut silmasjid fatarat atwal baada sola àáfàá ní lọ tírèèni ara ẹ báyìí lórí kọjẹ́ pé tọ́ ọ ti ń kí àwọn àrùn ọ̀ràn yàn tán gan ọ máa lo àsìkò tó gùn díẹ̀ ní mọ́ṣáláṣí lẹ́ni tó fi ń tírèèni ara rẹ̀ pé tó tí rọmọdán bá dé àmọ́ lásìkò lẹ́yìn irun àmọ́ fi tìlàwà lẹ́yìn tí ọmọ tẹni ara ẹ pé a ṣe èyí ti káàfù nínú mọ́ṣáláṣí àtàwọn tó bá tún jọ bẹ́ẹ̀ ká ti máa tírèèni ara wa báyìí lórí rẹ̀ àáfàá ní tírèèni ara rẹ̀ lórí àti máa fáwọn olùsí lóúnjẹ tírẹ́ẹ̀nì ara rẹ láti má jẹ́ kó oorun kọjá ràbà rẹ tírẹ́ẹ̀nì ara rẹ láti dín àsìkò tọ́ọ̀mọ̀ lò lórí íńtánẹ́ẹ̀tì kù tírẹ́ẹ̀nì ara rẹ lórí àwọn nǹkan tó rí wípé o fẹ́ máa ṣe ní inú àwẹ̀ àáfàá ní gbogbo eléyìí ní tí yóò túmọ̀ sí òun náà ni pé àti múra lẹ̀ fún Ramadan àáfàá ní tún tírẹ́ẹ̀nì ara rẹ sẹ́ẹ́ lórí àti fi àwọn ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ńgbà rọ̀mọ́dọ́nà bá wá dé yóò ní kálukú la láti fi ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ abẹ́lọ́n jẹ́ kí rọ̀mọ́dọ́nà ọba wa láyọ̀ kó járí ti ẹ̀ṣẹ̀ o ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀jẹ̀ àfigi gún tó ní ṣe pẹ̀lú alistiridad listikbali shari ramadan ìmúrasílẹ̀ di ramadan káwa máa bá àwọn màsáìlú míì lọ lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ nam lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fún wa ní abala yìí yanjú àáfàá ni ọyẹ ẹjẹ́ á tún bọ́ síbi àmọ́lù sọ́ọ́lẹ́hà fi ṣáhárì Ramadan àwọn ṣẹ́ olóore wo ibi tá à ń lọ́pọ̀ part episode three la wà ìfikíwù Ramadan understanding Ramadan episode three òun la wà yìí so ti yé kọ́lọ́n kó fún wa lágbòye ọ̀rọ̀ rẹ̀ tọ́ra àbọ̀ síbi àwọn mọ̀sáìlù fìkìyà kọ̀ọ̀kan náà nígbà bá dáhùn episode ti ń bọ̀ àáfàá ni ọyẹ ẹjẹ àtúnyẹ̀wò àti wàánú rọmọdọ́nà báyìí àwọn sẹ́wò gan-an fẹ́ ká ṣe tá a fi rí ìyọ̀nù ọlọ́run tọ́lọ́run fi yọ́nú tiwa àáfàá lẹ́yìn ọmọ ìyá wa àwọn iṣẹ́ tá à ń ṣe ń jọ́ tí ò sí rọmọdọ́nà òun náà láàṣe nígbà tí rọmọdọ́nà dé láàkì máa ziyada àáfàá láwàá lè kún sótìyé wa luzum. a tẹ́ ń pẹ́lẹ́ mọ́ gidi ọ̀yà sọ nǹkan ẹyọ kan tọ́fẹ̀ wà ní tí ó sì lẹ́yìn Ramadan ìyàtọ̀ ni pé kágbàwẹ̀ Ramadan jọ̀ràn yàn àwẹ̀ ń bẹ kéèké ni so ìrun tá a ti ń a nítorí pé Ramadan dé kálá ní kírun a a ti ń ṣe àṣkárù dé lára nítorí pé ń ní àbí torí pé mi bí mo ṣe ká àìdá kó o ṣe kó o tó sùn àbí tó bá ti jí ọmọ sí nǹkan rẹ àbí kó o ṣe bìfọ́ ṣubú yìí gan gbogbo ń tà ń ṣe ṣáájú àwẹ̀ náà la máa ṣe á wà lékun àǹfààní ṣùgbọ́n ẹjẹ́ àwo bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún nínú àwọn àmọ́lù sọ̀lẹ̀ ha àwọn iṣẹ́ olóore tọ́já sí wípé alẹ́ ti dá wàmọ̀há sálàfùlì ùmà àwọn aṣíwájú rere àwọn ẹni ìṣáájú tí wọ́n lọ bidaya tamina sọ̀háàbà wà máa ń tàbí àwọn bí ihsan ila yawmi din bẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀háàbà ànábì wa sallallahu alayhi wa alayhi wa sallam wàrìdìwánullah alayhim àtàwọn tó ń tẹ̀lé wọn tẹ́ ìdásíkò tiwa ìtẹ́ ìdásíkò àwọn títún bọ̀ lẹ́yìn tiwa náà àwọn iṣẹ́ olóore tí wọ́n ṣe tọ́lọ́run fi yọ́nú sí wọn ẹ jẹ́ díẹ̀ ń bẹ́ẹ̀ àti láwọn iṣẹ́ eré tá à ń ṣe ń jọ́ tí ọ̀sà náà ni àákẹ́lẹ̀ kan nínú àwẹ̀ tá a fi rí wípé ọba àlekè ọlá ṣe òun ni àáfàá ni ọya o iṣẹ́ alákọ̀ọ́kọ́ gangan tí wọ́n fẹ́ ká mójútó nígbà tá a bá ti wọnú Ramadan òun ni sọ́ọ́mù Ramadan sọ́ọ́mù Ramadan gbígbààwẹ̀ Ramadan náà gangan torí pé náà ló já fòsùn yẹn gan ní ṣáàrù Ramadan orígun kan nìyẹn nínú orígun Islam gbogbo ẹni tí ó bá gbààwẹ̀ àti sọ ní episode one fíkú Ramadan náà yìí pé kèé ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ pọ́ lálàáfíà ó ti bàlágà àtàwọn táwọn àáfàá sọ àti sọ̀yẹn lẹ́písọ̀dù one ká lọ tún gbọ́. gbogbo ẹni tó bá ti yẹ kó gba àwẹ̀ tí ó gba àwẹ̀ kèfèrí ni lọ́dọ̀ ọlọ́run o pàápàá tó ní èso ṣùgbọ́n gbà ni kò wá gba ẹlẹ́sẹ̀ ńlá àáfàá níṣẹ́ oore ta tá a kọ̀ mójútó tí rọmọdọ́nà bá wọlé òun ni ká gbààwẹ̀ gangan fúnra rẹ̀ torí wípé Ọlọ́run ti lóun ṣe lọ́ranyàn lé wa lórí kàmá kùtìbà yáyọ alẹ́dínà àmọ́nu kùtìbà àlẹ́kùnmọ̀ síyàm kàmá kùtìbà alẹ́dínà min qablikum la'allakum tattakun àti sàlàyé ayẹ náà episode one so báwẹ̀ ṣe jọ́ranyàn lé wa lórí òun àgbọ́dọ̀ gbà àáfàá ní ká tún wá máa wo àwẹ̀ rọ̀mọ̀dọ́nà gan kọ̀sẹ́ni tó lè sọ yé ládàá rẹ̀ nítorí àdíìsì ànábì sallallahu alayhi wa alihi wa sallam wal hadith mukharrajun fi sahih al-imam al-bukhari wal imam muslim àdíìsì yẹn bẹnu sahih bukhari àti muslim ànábì ní kullu amali ibn adam lah gbogbo sẹ́tọ́ ma adam bá ṣe òun ló kú ni nínú ziyada mi ni alhassanatu bi ashri amthaliha ila sab'i mi'a da'if ó ní ládàá iṣẹ́ tẹ́ ẹ bá ṣe yọ bẹ̀rẹ̀ látòrí mẹ́wàá tí ó fi máa lọ sí ìlọ́po ìlọ́po seven hundred ẹ̀yin lẹ ní ìlàsì um, àfàwẹ̀ nìkan àṣeládàwẹ̀ kọjá seven hundred gan nílọ́po ìlọ́po fàyínà wùlí wàhánà àjìzì ibi èmi ọlọ́run ni mo làwẹ̀ èmi ní dẹ̀sẹ̀ san èmi ni mo mẹ́ńtọ́ jẹ sàárì tí ọ̀já lọ́sàn èmi ni mo mẹ́ńtọ́ jẹ sàárì tó gbáwẹ̀ tí òwòwò kú o èmi ni mo mẹ́ni tó gbáwẹ̀ tí ọ̀sọ̀sọ̀kúsọ èmi ni mo mẹ́ni tó gbáwẹ̀ tó ríkèríkè ara rẹ̀ gbáwẹ̀ èmi ni mo mẹni tó gbá àwẹ̀ tó gbà bìdọ̀wà bìtì yìí wà ṣùrùtì yìí pẹ̀lú àwọn òǹtẹ̀ àti mọ́jẹ̀mú tí wọ́n fi lé jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ èmi ọlọ́run ni màá san ẹ̀san torí pé táraka ṣàhàwátà hù wàtọ̀ àmà hù hù àjìlì àdìsí ni o ànábì kẹ́ǹgbẹ́nu ọlọ́run sọ̀rọ̀ ni ọlọ́run mọ̀ wá ní ẹ̀rí ẹrú yìí ni ó fi adùn kò lè súnmọ́ kò lè gbádùn ìyàwó ẹ̀ bí ṣe máa ń gbádùn ẹ̀ lọ́sànjọ́ tí ò sáàwẹ̀ ó fi adùn ara rẹ̀ lẹ̀ ó fóúnjẹ rẹ̀ lẹ̀ ó fomi mímu drinks mímu juice mímu ó fi gbogbo ẹ̀ lẹ̀ nítorí èmi ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ èmi ọlọ́run ni màá san ní ẹ̀fọn àáfàá níṣẹ́ oore àkọ́kọ́ tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú nígbà táàwẹ̀ bá wọlé tó sì ti dọ̀ranyàn níjọ́ tí ò sí rọ́mọdán náà kèé ṣe ọ̀ranyàn ṣùgbọ́n ọjọ́ táwẹ̀ bá ti lè wà báyìí àáfàá lọ́dọ̀ranyàn lé wa lórí a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé kí ni o à ń gba ààwẹ̀ kọ́lọ̀njá soríire ayé àti ọjọ́ ògbéǹde alkiyama ẹ jẹ́ ká ara fìyẹn gún bá torí ibi tá à ń lọ́pọ̀. àáfàá níṣẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú tá a òun náà ni lùzúmù as-salawatil khams amafili jama'a àáfàá nínú wákàtí márùn-ún jọ́ tí ò sáwẹ̀ àti ń kí á tún wá dún ní mọ́ nú àwẹ̀ á dẹ̀ mọ́ kí ń jẹ̀mọ́ jẹ̀mọ́ ẹ̀ gbọ́ dáadáa àníṣẹ́ níjọ́ tí ò sí wo ń kókó òun ni kéèyàn ó ṣe kí ni o kó kinu wákàtí márùn-ún inna salata kanat alal mu'minina ọ̀ranyàn ọ̀ranyàn òun ni kéèyàn ó kí ìrun wákàtí márààrún ọ̀ranyàn sì ni ká kí sí àsìkò rẹ̀ ẹni tí ọba kí sí àsìkò rẹ̀ yóò jẹ bàbá ńlá àyà níwájú ọba tí ń jẹ́ Allah àáfàá la fi ọwọ́ a gbọ́dọ̀ gbọ eléyìí yé tá a ti lọ gbọ yé báyẹn ìyẹn ni ò ní jẹ́ kí ọ̀rọ̀ ó dojúrú tá a bá àǹfààní ẹ̀yẹn rúṣin ọlọ́run ẹ̀ wá já fúnra wa lásàìmẹ́ǹtì bọ́yọ́ lọ́n lè ní àríṣe báwẹ̀ ṣe ń bọ̀ yìí kémi ó pinnu kíwọ náà ó pinnu pé gbogbo òrun tí ń bẹ nínú oṣù Ramadan ìrun wákàtí márààrún màá máa kí lásìkò ẹ̀ màá sì máa kí níjàmọ́ bí ìdẹ̀rọ́ọ̀kì àtẹ̀kbírọ́tìlì ùlà pẹ̀lú pé màá máa bá Allahu akbar alákọ̀ọ́kọ́ àjọ máa bẹ̀rẹ̀ ẹ̀rùn ni kì í ṣe pé màá gànrun ọlọ́run ṣàánú àtàwa tá à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ọlọ́run já rí tiẹ̀ ṣe àjọ ń fúnra wa lásàìmẹ́ǹtì ni ìwọ tó ń gbọ́ lérí ṣe ju àáfàá tí ń sọ lọ tó gbà tó sáré ṣáájú àáfàá gan wàlùjá náà wájú ọlọ́run kí lásàìmẹ́ǹtì táwọn àáfàá wa fún wa wọ́n ní ẹ̀wá jẹ́ àwòbọ́yá lè fúnra wa ní challenge àdìsí àáfàá wa Anas ọmọ Malik radiyallahu anhu tá a bá wá rírun jàmá àti fódìdí thirty days nínú rọmọdọ́nà tá à ń bá takbiratul wula ká wá tún gbìyànjú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ṣàbán káfíkún tí rọmọdọ́n bá jẹ́ thirty ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ṣàyìn tá a kí fódìdí ọgbọ̀njọ́ tá a sì ń rí kíńjàmọ́ tá a sì ń ṣe kòǹgẹ́ tẹ̀kìbírọ́tùlù wúlá ó yẹ ká tún lè rí mẹ́wàá kan nù ṣàbán nínú ṣàwàl káwá kí mẹ́wàá kan báwọn kọjá tààtì tó bá jẹ́ twenty nine bá ní rọ̀mọ̀dọ́ náà kárí mọ́kànlá the first eleven days nínú ṣàwàl ká tún ṣe kòǹgẹ́ ẹ̀rùn níjàmọ́ pẹ̀lú pé à ń bá tẹ̀kìbírọ́tùlì wúlá jàmọ́ kọ́ wá jẹ́ odidi forty days kárí ìrùn kíní jàmọ́ lẹ́ni tó ń bá Allahu akbar alákọ̀ọ́kọ́ ah challenge ńlá ni wàláì tá a bá rí ṣe láìláha ìlàlá àlùjànnà nù ẹnìkan ò ní rí ṣe àfikọ́jẹ́ ní tọ́lá kàkùn sírun àfikọ́jẹ́ ní tírun pàtàkì sẹ́mi ẹ̀ àfikọ́jẹ́ ní tí máa ń sọ àsìkò wọ̀ ọlọ́run ẹ̀ wájú àwọn tó wà nínú hadithi eléyìí tí àáfàá wa Anas ọmọ Malik kọ́lọ́n kó bá ní yọ́nú sí wọn tí wọ́n gbà wá anábì ń sọ fún wa nínú hadithi yẹn kí ni nǹkan tí wọ́n ń sọ fún Wa ẹ jẹ́ àjọ wò ó anabi ni man salla lillahi arba'ina yawman fi jama'a ẹ̀rí lillah ẹni tó kírun torí ọlọ́run kò kí n torí sí àrími kò kí n torí ọ̀gá rẹ̀ kò kí n torí bàbá rẹ̀ ó kí n torí ọlọ́run fódìdí ogójì ọjọ́ fi jama'a ó kí ní jama in congregation yudiriku tẹkibirọtali wula ó ń ṣe kòńgẹ́ Allahu akbar alákọ̀ọ́kọ́ ìníjẹ́ àtẹkibirọtuli ìnáwó kí ni tẹkibirọtuli ihram lọ́dọ̀ àwọn afọ onífẹ́kẹ́ òun náà ni àtẹkibirọtuli wula anábì sallallahu alaihi wa alihi wa sallam yudiriku fi á so ti yé ọ ń bá nínú òrùn yẹn ó kírun odidi forty days that is two hundred solat five times forty ọ wá ń ṣe kò ń gẹ́ àtẹ̀kìbírọ́tàlì wúlá Allahu akbar alákọ̀ọ́kọ́ kùtìbátìlà wúbarọ̀ àtàn nǹkan ńlá méjì wọn ọlọ́run ẹ là ń bẹ̀ ẹ sọ di dandan ẹ pọ́n dandan fẹ́lẹ̀ pé nǹkan méjì ọlọ́run ọ̀ là ń bẹ̀ ẹ kọ́lẹ̀ fún pé wọ́n là ń bi nǹkan méjì baro àtúnmínà náà wọ́n là na òun náà kò ní í wọná wà bàrọ̀ àtúnmínà nífàk ọlọ́run ni ẹ là kó kọjá mọ̀nàfíkì tó dáwọn mọ̀nàfíkì tán bá ń kírun wá ìdá kọ́mú ìlàsọ̀ kọ́mú kùsàálà irun òròjú òun ni mọ̀nàfíkì máa ń kí náà náà àwọn ọmọ ṣe sí àárí mi ni wọn ò kírun lílà wọn ò kí ọlọ́run sí mi ni pé ni torí tí wọ́n bá ṣe tí wọ́n bá fẹ́ pín nǹkan mọ́sálásí kan lè pín àwọn náà ní nǹkan tọ́rù àwẹ̀ ni sótìyẹ mọ̀nàfíìkì nù ṣùgbọ́n ní ọlọ́run òun ọ̀fẹ́ kan ṣẹṣẹ́ àrí mi ló fi jásí pé mọ̀nsọ́là lè la áàdà gáyà tó lè khalas ó ń kí nítorí ọlọ́run ni kì í ṣe torí iṣẹ́ àrí mi tó fi ákìrùn ogójì ọjọ́ tó sì ń bájà máa ń bẹ̀ bàrọ́ àtọ̀mínà náà wà bàrọ́ àtọ̀mínà lè fà ọlọ́run ṣe méjèèjì fún wa kán là wá kúrò nínú ká mọ̀ wọ́n ná ká sì mọ̀ jẹ́mú náà fìkì tọ́jẹ́ pé fi dáríkìlà asfali nínà náà ibì kan náà méjèèjì lọ forí sọ ibi ó forí sọ ni pé àní wọ náà wà lùjẹ́ náà torí àwọn mọ̀nàfíìkì ọlọ́run ní fi dáríkìlà asfali nínà náà ìsàlẹ̀ náà ni wọ́n wọ̀ ẹ̀yin arúsìn ọlọ́run ibi tá a bá dé ni àmàlù sọ́lẹ́há fi ṣáàrì ramadan àwọn ọ̀sẹ̀ rínú àwẹ̀ àti sọ̀rọ̀ ká gbá àwẹ̀ ramadan gangan pẹ̀lú mọ́jẹ̀mọ́ àti wọ́ rẹ̀ sótìyé bákan ni ká kí ìrun ní ìwọ tó yẹ bá kírun rẹ pé tẹ́lẹ̀ ọ̀ràn yẹn ní kọ́ máa ṣe táwẹ̀ bá tún lọ máa kí pé ká tún wá kí ní jàmọ́ ká kí lásìkò rẹ̀ ìbéèrè ní pé ń bá wá jẹ́ obìnrin bó o ní ó ṣe ṣe ládàá yìí ẹ̀jẹ̀ àpàdé lẹ́písòd four orí ìrun yìí náà láti gbé kọ́lọ̀njà sórí rẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk